alukwani ọlọ́run wá hàn wáyé pé tí mo bá ń sọ̀rọ̀ imani tí mo ń sọ̀rọ̀ amalusọ̀lẹ̀ hati ẹ má wò pé sí imani nìkan ò tó gbé wa wà lìjẹ́ ni kò tó ọlọ́run gbé kọ́sàmù wa torí iṣẹ́ ọ làkọ́dí sàbọ̀ mínálì nàlẹ́ به أسواجا منهم ولا تحزن عليهم وخفض جناك للمؤمنين إبراهيم مثال وقل إني أنا النذير المبين وما أنزلنا على المقتسمين الذين جعلوا القرآن عيدين بك لنسألنهم أجمعين عما كانوا يعملون فوربك فوربك ọlọ́run búra tí. lànàṣì alánàwó àjùmọ̀yìnà máa kánú àmàlú. fọwọ́rọ̀ búkà. mo búra pẹ̀lú ọlọ́run ọba rẹ ọlọ́run ni mo fira mi ṣépè sí. lànàṣì alánàhún àjùmọ̀yìn àmọ́ kanú àmàlúnà. lórí tẹ́nì kọ̀ọ̀kan tẹ́ bá ṣe ń sẹ́ kò sẹ́ni tá a níbi wàlá ilé yìí wàlá ọlọ́run gbé àwọn sí ẹ̀yin tá sí àbí àwọn tá yín àwọn ọlọ́run ó béèrè pàṣẹ ń kálukú pé ọ̀rọ̀ ká ṣiṣẹ́ kìí ṣe nǹkan kékeré iṣẹ́ gbọ́dọ̀ tẹ̀lé ìgbàgbọ́. ǹjẹ́ ọ̀rọ̀ ká ṣiṣẹ́ hmm. kìí ṣe nǹkan kékeré iṣẹ́ gbọ́dọ̀ tẹ̀lé ìgbàgbọ́ tó bá lọ́wọ́ pẹ̀lú àwọn abagbọ́ tó ti gbàtíra rẹ̀ gbọ́ àbí kò ṣiṣẹ́ rẹ̀ kó wá jẹ́ kíṣẹ́ rẹ̀ náà kó pọ̀. látara pé iṣẹ́ gbọ́dọ̀ tẹ̀lé ìgbàgbọ́ làwọn àfáà wa wòye sí ọ gbàgbọ́ ọmọ pọ̀ wà kí ló wá dẹrù ẹ̀nù kò fi sẹ́tọ̀. àìfisẹ́tọ̀ ọ̀hún lọ́lọ́hún wá rojọ́ láti bo ní tí ń bá bọ̀ ìgbà mm. tọ́lọ́ wọn bá ń sọ yìí pé. wọ́n ibi kan làárọ̀ bukali ni màlá ìkàtí dúdú lè ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين قال ما إنك لا تسجد إذ أمرتك قال أنا خير مني غلقتني من نار وغلقته من تين قال فهبت مني فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين قال أنزلني إلى يوم يبعثون لست من المنظرين جزاه شاكرين قال اخرج منها مسيوما مدهورا لمن تبعك منه لاملأن جهنم منكم أجمعين wọ́n ní àṣetáni látara pé ibi náà ọlọ́run ọba kọ́ máa ba látara pé kò fi sẹ́tẹ̀ lé ìgbàgbọ́ yẹn ìsájú òfin tẹ̀lé làlùkọ́ á ní wá rojọ́ yìí pé. wàlàkọ́dí kàlákínákùn túmọ̀ sọ̀wárínákùn túmọ̀ kùlínà lè màláyíkàtì ìzúnú lè ádámà. ọlọ́run mi ni mo dá yín. túmọ̀ sọ̀wárínákùn túmọ̀ kùlínà lè màláyíkà. bàbá àgbà mú pé o máa fà màláìka yìí pé sùdùlẹ̀ hádámà ẹ fẹ́ níbalẹ̀ fádámà. fàṣẹjàdù ilà ìbílí. ọlọ́ni gbogbo wọn lẹ́ẹ̀kan náà wọ́n sì lọ lẹ̀ wì ilà ìbílísà ọlọ́ni sì ta ní nìkan lọ́ọ́ yarí. lamu ẹkùn mìíràn sáàjìdì. ọlọ́ni sì ta ní nìkan ni òsínú àwọn tó forí balẹ̀ fádámà. ọ̀làmọ́. Ala laka alla tasjuda amari amarituka. ọ̀rọ̀ wa ni wọ́n ti tá ní kílọ́kọ̀ fún ọ nígbà mọ kọ́ lásẹ̀ kí ni tọ́ àná fún ọkọ mọ́tẹ̀ lásẹ̀ mi ọlọ́run. kọ̀lá àná káyírò mi níhù. ó ní tọ́kọ̀ fún mi ní ni pé mi ìdílé sàmúlò rẹjọ́ ádámà lọ. alákìtà ni mi nàárín ọlọ́dẹ̀mí ọlọ́dọ̀hùn bìlísà láti bí iná. wàkàlákìtà omi ntí ni. ọ̀dọ́ àdàmà láti bí ẹrọ̀fọ̀ lásán ni. ọ̀làfà àbítí mi ni àbámá yakúnù làkà ń dọ́tọ̀ kà bára fi hàn. ọlọ́dún wà bìlísà sọ̀kalẹ̀. Ah. pẹ̀lú kọ́ńkínà tó ń ṣe sáwọ́ ọlọ́run. máyọ̀kùnù làkàndọ́tọ̀ kẹ bàrà fìyà. pípọ̀ máa ṣe kọ́ńkínà. jí. ọlọ́ ní jáde. iná sọ kiri. ọlọ́ kékeré àwọn àti gbogbo ẹ̀dá. kọ́lá ń sírì ní ìlàyé mi yóò bí a fún kọ́lá ó ní ilé ayé mi yóò sùn májò wo kú tọ́jọ́ gbé dàkí àwọn onímọ̀ wa ní kílódé tọ́lọ̀ fi gbàdúrà àwọn fún wọn lọ́lọ́wọ́n ọgbà ọgbà níbi dáadáa ọlọ́run dáa sí mi ta sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan náà ọjọ́ mọ́ndé tó fi tó fi mi ọlọ́run gbogbo èpè ní ọmọ jẹ́ fábílà bíi àmọ́jọ́ mọ́ndé ìkẹ́ni ọ̀jẹ̀ fún ọlọ́run yọ ẹjọ́ ẹyọ kan ń lẹ̀ àwọn èèyàn láàárín tí orí àná mọ́. ǹjẹ́ ọlọ́run ọba ó fi ẹjọ́ ẹyọ kan ń lẹ̀ àwọn láàárín tí orí àná mọ́. ọ̀pẹ́ ẹnìkan dáadáa àfẹ́rántì ẹ̀ mọ́ èyí tá a bá ń ṣe ní ìsinmi la máa pọn kódà wọn tún bá a dé bẹ́ẹ̀ bá ti dé yọ pàṣẹ ọwọ́ tẹnitọ́ wà ń bẹ̀rẹ̀ ni èyí ṣé mú tiẹ̀ wá kó fi tẹ̀lé wà ń bẹ̀rẹ̀ ọlọ́run ní ọjọ́ kan lẹ bẹ́ẹ̀ sì ta ni. àǹzírí ní ìláyà omi yóò bí aṣú náà. bọ́n bá sẹ́ lónìí ó ti fọjọ́ kan sáàfù ẹ̀ ní. ọlọ́run bá wa pé ẹsẹ̀ yọ̀kan ti sàn ọ́ náà nù. wàhálà iná kamínà ni mò ń sọrí náà. ọlọ́run ní kò sí nǹkan kan àmọ́ iná kamínà ni mò ń sọrí náà kò sí tó ṣe tí mo tù wò rí tí mo yọ lọ́wọ́ wò rí àmọ́ ti dẹ́n tá kẹfí sí látòní lọ. ń واتق هدنا له صراطك المستقيم. wọ́n gbà ló kí lọ sẹ́bi léwu àmọ́ tó bá rí bẹ́ẹ̀ òun náà máa wá gbégi dáná wọ́n máa dá wọn lọ́nà. tùmọ̀lá àti ẹnáwó mi mẹ́ni àìdí wọ́n mi kàlífì wa ní àìmọ́ni wa ń sàmà ìlú. ọlọ́run ẹ̀ ṣètàn ni wọ́n máa wá yọ sí wọn wọ́n gbọ̀ tó yọ sí wọn òun ó gbòsì yọ sí wọn òun ó gbọ́wájú yọ sí wọn òun ó yọ sí wọn ó náà máa ń wó ní lógo kan tó fi màpọ̀ mọ́ ọdún sí. mọ̀lẹ́tà ìjìdùn akíntàrọ̀ ń ṣàkiri. ọdún tó fi màwọn kọ́wọ́ ọ̀hún ti bà wọ́n ni pé wọn ò ní dúpẹ́ gbogbo ń tọ́ bá ti fún wọn ọyọ́kàn máa yẹ̀ wò ni pé kí wàá lélẹ́ yìí nu tó ṣe fún lágbájá hmm. gbogbo ẹ̀dá tí ì bá ti dúpẹ́ òun àtẹ̀sùn wọn jọ sùn wọn jọ jí ǹjẹ́ ogun ẹ̀láti ọlọ́run bábá ti dẹ́ tí kì í dúpẹ́ òun pẹ̀lú ẹ̀sùn ni wọ́n jọ sùn ni wọ́n jọ ń jí èyí á dúpẹ́ orí àná ni. yálẹ̀ ẹ̀dá ló ṣe dáadáa fún ọ ni àbọ̀lọ̀ ló ṣe dáadáa fún ọ ni fọpẹ́já kóńgó tún máa wá wò ó yọ máa wò báyìí ibi a àbí bóyá kò yẹ envelope nù àbí ọmọ yìí mo fi bẹ́ẹ̀ ni jẹ́ kọ́pẹ́ yẹn kókó dààmú bá a ọpẹ́ òun gbọ́dọ̀ kó ìdààmú ọgbọ́dọ̀ kó bá èyí ọpẹ́ ọpẹ́ ọlọ́run fálù ọpẹ́ sètáàni tó bá ti wọ́n tó dúpẹ́ àwọn tọ́wọ́ òun bá ní. ọ̀làkùnjúmìnì àmọ́sí húmọ́ mọ́dí wúrà lámùtàbí àgàmìnì làmùlà ànájà nàmàmí kún àjùmáyé. ẹbí abẹ́rẹ́ ló ń bẹ̀ ní pé àwọn àfáàní tó kó bá sètáàni tí ò jẹ́ kórìjọba ọ̀run wọ̀ iṣẹ́ ni ò sí ǹdí ohun tá a fẹ́ lò ń bẹ́ẹ̀ àwọn àfẹ́ ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n lóhun tó kó bá ṣe tọ́ ni òun náà ni pé ó ní mọ́nà àmọ́ kò níṣẹ́ kò níṣẹ́ rẹ̀. ìmọ̀ tó mà ó ní mà pẹ̀lú ọlọ́run pẹ̀lú pọ́lọ̀ ń bẹ wàdàníyà rẹ̀ àti rùbùbíyà rẹ̀ àmọ́ kò sàǹfààní fún un torí pé kò ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ àìṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ń ní sọ pé iman àti amalu sọ́ọ̀lẹ̀ àti láyà kan wá ní àrùkọ́ lọ́wọ́ ajúwe àwọn méjèèjì pé ilé yìí. yẹ̀sán-ádùn lè kálímù tọ̀ yìí bò wàlẹ̀ àmàlù sọ́ọ́lì òyàrá bá o. mọ̀gádà yúrì ìdúnlé ìzàtà balílẹ̀ ilé ìzàtújẹmí yá. ilé yẹ̀sán-ádùn kálímù tọ̀ yìí bò wàlẹ̀ àmàlù sọ́ọ́lì òyàrá bá o. tọ̀ ń bá ń wá mm. tọ́ ẹ pé iyì lọ ń wà ní àbí nǹkan kan ló ń bá ń wá tó fi lọ jẹ́ tó fi lọ ìjọkíjọ tó yọ ìmánì kó lára rẹ tó kó mà tó lọ wọnú ẹgbẹ́ tí da gbogbo àwọn ẹgbẹ́ pátipàti ẹgbẹ́ tí wọ́n láyé. lè gbogbo ìtọ́ ọlọ́run wa ní tẹ́tí ọgbọ́. ilé yìí yẹsí ẹ̀dùnlé kàlímù tọ́ yí bù. yẹsí kàlímù tọ́ yí kí ni kàlímù tọ́ yí bù la ilaha illallah. kò síbi tí ó gòkè lọ ọ̀dà àwọn ọlọ́run ni kí ni ọ̀wá gbé gòkè. wàlẹ̀ amẹ́lú sọ́ọ́líwò yẹ̀rọ fáwọ́. amẹ́lú sọ́ọ́líwò iṣẹ́ rẹ̀ wọ́n ní owó ni kẹ̀kẹ́ ìyìn ló fi já pé iṣẹ́ rẹ sẹ́ òun ni kẹ̀kẹ́ fún gbàgbọ́ iṣẹ́ rẹ ló fi tẹ̀lé gbàgbọ́ rẹ tí gbàgbọ́ rẹ ó fi gbé ọ débi tọ́ yẹ kó gbé ọ dé lọ́jọ́ kọ́ra wọn máa lọ pé wàlẹ̀ àṣírí náà ní ìsáná láfi kó sírí. lẹ́dínà mẹ́nu ràmínú sọ́ọ̀lẹ̀ àti. wàtàwàsọ bìlẹ̀ àkíwàtàwàsọ bí sọ́kùrù. alẹ́dínà àmọ̀nú alẹ́dínà àmọ̀nú àwọn tí wọ́n gbọ́dọ̀ wọ́n bá gbọ́ ìgbàgbọ́ ni àti wà nílù sọ́ọ̀lẹ̀ àti lóòfin wa bá ti wọnú àlùkùránì ọlọ́wọ́n máa wá sọ fún pé àti kìí ṣe nǹkan kékeré. wàkúlù يسلي لكم عملكم ويكفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما olúwa yọ ládì ní ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ gbà mí gbọ́ o. kẹkúlọ́ ọlọ́run yọ èmi ọlọ́run. wàkúlù kọ́lá sẹ́yìn dá. ọlọ́run kọ́lá sẹ́yìn dá gbólóhùn tó dáa. ẹ sọ kí ni gbólóhùn tó dáa la ń pè yín lọ bí himani. ìsìlélàkùn àmàlàkùn. ọlọ́run ní gbólóhùn tó dáa àwọn ni ọ̀ràn yín lọ́wọ́ lérí iṣẹ́ ọlọ́run ọ̀yọ́ sẹ́lẹ̀ oníyẹgifiri làkùn. dunu bàkùn. yẹgifiri làkùn látara gbólóhùn tó tẹ wí iṣẹ́ rí tọ́da tẹ̀sẹ̀ yóò máa foríjì wá lọ́dọ̀ ọlọ́run ọba yẹgifiri làkùn. sùnù mi wa máa ń yọ. ibi àforíjì wọn làwọn afa ti wá pín. èèyàn tó ti padà síbi àtijọ́nu pé mùsùlùmí ọgbọ́dọ̀ sojú kòkòrò ń bi iṣẹ́ pípọ̀ torí ọjọ́ tí wọ́n ó bù. àforíjì yẹn ni yí pé ó pín sí méjì àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tí apá ẹ̀sìn gìfárù ká bọ́sẹ̀ ọ́ astaghfirullah astaghfirullah ọlọ́run ló ń lẹ́rù mi máa wọlé máa rọra èmi lọ́sẹ̀ àmẹ́yìítọ́ sẹ̀yìn ọ̀ yanjú ẹ̀ láàrin wọ pẹ̀lú ẹ̀ ni o ọba ti ní kó o bọ̀ ẹ̀dọ́ ọlọ́run kan sí ló sì ànábì lẹ́ẹ̀kan o o bọ̀ ẹ̀dá kan sí kílẹ̀ rẹ̀ kílẹ̀ rẹ̀ tó o bá kílẹ̀ rẹ̀ tó fi ọ̀sùn ọlọ́run o lè síra o. ẹnu bíi táwọn sufi àwọn wòye sí sọ̀rọ̀ pé sufi ní yàrá eh. ọba gbójúlé wọlé àwọn tún gbẹ̀ǹkùlé pé a tún ní nǹkan mìínú lé ipe ibi tí ti lè wá ràn lọ́wọ́ èèyàn lọ́sẹ̀ kí sọ ọlọ́run àmọ́ ọba wa takùtọ̀ ọlọ́run ọlọ́run lè wá pẹ̀tù sínú ọwọ́ àárọ̀ ọlọ́kàn àmọ́ ọlọ́kàn ọ lọ. kò sí ní tó lè fi kún ọ̀pọ̀ ọmọ ọlọ́mọ tó wá fẹ́ jayé ọwọ́ ń sojú bíi labẹ́labẹ́ ẹsẹ̀ fúru lẹ́ ọwọ́ ń sẹ́mi ẹ̀kan ẹ̀kan wájú ọlọ́run bí i sẹ́mi ọgbàgbé ni. bí i sẹ́mi kùtìlá ti bí i sẹ́mi kùtìlá. ọlọ́run ni yóò so mọ́ ọ lẹ́sẹ̀ yóò so mọ́ ọ ó lè gbé gbádùgbàdù kọ́ á lọ fẹ́ dàrú mọ́ ọ lọ́wọ́ ọlọ́run ò ní gbà ẹsẹ̀ kí ló ń sẹ̀ tóbi pa òun ẹsẹ̀ kí ló ń sẹ̀ tóbi pa òun. bí àìsẹ́ mi kò tẹ̀ láti bí àìsẹ́ mi kò tẹ̀ láti. ọkàn lè ṣàdédé kà wéèsì ẹ kó ọkàn wéèsì ẹ mi kọ wá ní agbára ló gún ọ débẹ̀ ah, agbára gún ọ débẹ̀ sí